الحمد لله <clears throat> والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس متفق عليه أبو هريرة قال بها سالكم يونو رفعوا أتبقوا وقاوا àwọn sọ̀hábíà nàbùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ ọlọ́run alẹ́kùn òkè àti ìgẹ̀ kọmọ bá nàbúwa Muhammad sallallahu alaihi ọmọ tó sọ báyìí fún wa inú tó kì wá ń lọ inú tó ṣe wá sí rẹ̀ fún wa ó ní haqqul muslimi ala al muslimi khamsun gbogbo mùsùlùmí kan ó ní ìwọ̀ márùn-ún lọ́rùn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ Yorùbá mọ tí ń jẹ́ ìwọ̀. Àwọn ẹlòmíràn ò fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá dáadáa mọ́. Right. Tí wọ́n bá ní right, wọ́n á tún máa pè é ní ẹ̀tọ́, ẹ̀tọ́. N tí ń jẹ́ ẹ̀tọ́, ìdàkejì rẹ̀ ni ojúṣe. Èyí tí eléèbó ń pè ní duty. Ṣẹ̀wá rí méjèèjì yìí, wọ́n jọ ń rìn. ráìtì tí ó gbọ́dọ̀ fún ẹnìkan ráìtì ni fóun díútì ni fún ìwọ méjèèjì jọ máa rìn gbọ́dọ̀gbá ni ò fẹ́ nìkan lẹ́tọ̀ọ́ rẹ̀ òun ni ó ní ẹ̀tọ́ òun àmọ́ ńgbà tọ́lọ́ ní kí wọ́n fún odi díútì sí wọn náà lọ́rùn ò gbọ́dọ̀ má fún un. Anabi sallallahu alaihi wasallam bá ní every Muslim gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan mùsùlùmí là ànábì pè ìwọ má yàn án ànábì ọ̀yàn án mùsùlùmí tí ò mùsùlùmí ni kọ́dà mùsùlùmí tí ń mu títí ń ṣe mùsùlùmí ni nígbà tí ọba tí ìṣe tó gbé kó nu kíni ẹnu Islam kọ́dà mùsùlùmí tí ń ṣe bídíà mọ́sẹ̀sìn tọ́lọ́mfẹ́ràn ànábì gbọ́yé mọ́tù ọlọ́mọ̀gbé ìmáàni wọ̀ ní ṣe déédéé ìmáàni àwọn kan ojú kíni ojú tàwọn kan lọ àwọn tó bá kù ni a máa kìlọ̀ fún wọn a máa sọ tó yá wí fún wọn náà ni a máa gbọ́dọ̀ yọ wọn kó nu ìsìláàmù ẹnìkan kápá àti máa há ṣàti wọnú ìsìláàmù jáde kó ń bẹ kò sẹ́nìkan tó lọ́n fàṣẹ rẹ̀ sí lọ́wọ́ ìlànà ń bẹ pé a ẹni ọba ṣe nǹkan báyìí mùsùlùmí ṣe nǹkan báyìí o níjọ́ òun náà bá sì ti ṣe òun kò nídìí ọ̀sẹ̀sẹ̀ máa wí fún òun náà ti mọ̀ pé fúnra òun lòun ti yọra òun kò nu islam kí ni yọ̀yàn kò nu islam oníkéyàn ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run àbí kí ó jiyàn kankan nù tọ́lọ̀ ní dandan ni kò pé rárá kọ́dà bọ́lọ̀ ń bá wí bẹ́ẹ̀ torí ká kí ẹlòmíín náà lọ o àwàdà káwàdà o gbogbo ẹni ọba jiyàn kankan nù tí ń bẹnu alukurani fún rẹ lólóhùn èsè kínní òun èsè mùsùlùmí máa wọn ni ọgbà onídìlẹ ń fi dé para yín fún a lẹnu mùsùlùmí a wọn ó tún ọwẹ sínú ìsìlámù ó tún ìsìlámù wọ ń bẹnu alukurani pé dandan ni kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina bá a ti ṣe lọ́rùn àyàn fáwọn tó ṣáájú yín dandan ní kẹ́yìn náà gbààwẹ̀ Ramadan ẹnìkan bá wa bá wa dà wẹ́wà ràn ràn débi tí ń wíwú bá wọn bíbí para yín fún ń sọ pé ntọ́lọ́run wí kò ṣe kínní kò rí bẹ́ẹ̀ gbogbo ntí ọlọ́run bá pè ń dandan ẹ̀yin ọba ní èsè dandan fún rẹ̀ lọ́yọ̀ rẹ̀ kó nu Islam ọlọ́run náà gbọ́dọ̀ pé nǹkan kan lẹ́yìn wọn ọlọ́run tí ń jẹ́ bọ̀nù tí ń jẹ́ ṣíríkùnù gbogbo mùsùlùmí tó bá bá wọn lọ́wọ́ sẹ́ bọ sóòsà kìí ṣe mùsùlùmí máa wò ẹ̀dá pẹ̀jẹ́ àfiyèsí o inú tó tún lè yọ ọ̀yàn kó nú ìsìláàmù téèyàn lè máa má àwọn ní tí ọlọ́run lémi nìkan mú ní kẹ́nìkan máa bá dùn ọba ti ṣọ́ àwọn nǹkan wọ̀nyí ó dúró lára rẹ àti ẹ̀sìn rẹ o ara ń tọ́ pamọ́ lè máa mọ̀ pé ìzílẹ̀ lèyàn lè torí ẹ̀ kó nu ìsìláàmù tí ò ní o mo ní tọ́lọ̀ ń lo èmi nìkan mo ṣe kíni èmi nìkan mo ní kí sì lọ́lọ́run lòun ní ara ń lòun lòun ní ẹ̀sìn má bá òun bó lọ́dá ẹnìkan ò rí lọ́dún ọlọ́run nìkan lòún ní lọ́dọ̀ kí ni ó ṣẹlẹ̀ lọ́la bó ní kan ó ti rí gbogbo ẹni wọn bá dòkó tí ń bá àwọn kan máa wá yẹ ayé wọn wò lọ́dọ̀ jẹ ọ̀n bá ọlọ́run dùn tó lóun nìkan lòún ní lọ kí alukurani rẹ dáadáa ànábì ó sì fi pamọ́ o sọlọ́dọ̀ ah, olúwa sọ̀rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ yìí débi pé ìwà ànábì lè clear fún wọn pé èmi náà mọ kọ̀kọ̀ o ìmọ̀ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́la ńgbà ọlọ́run bá ní ká ànábì ó lè clear fún wọn ìmọ̀ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́la ta ló ń tọ̀ àti máa wo rìpítẹ́ lè bí àjẹbò míì òpin ẹ̀ ẹ̀ láàfáà ni òpin ẹ̀ ẹ̀yìn wòlíì ni òpin ẹ̀ ẹ̀ lọ́lọ́run gbà fún gbogbo ẹ̀ yóò tó lẹ́yìn ànábì ni. àfáà àti wòlíì àtẹni ọlọ́run fún àbí a máa wí náà fún àwọn òjìyàn ọlọ́run fáwọn kan ńbẹ islam ńbẹ àkídà alùsùnà gbà àwọn kan áwùlíyà ọlọ ọlọ́run ni wọn àmọ́ áwùlíyà òṣètọ nínà ńbẹ pé àwọn kan sì ń bẹ o wọn máa gbẹrẹ àwọn wòlíì ọlọ́run àmọ́ wòlíì kí ni wọn wòlíì èṣù ni wọn àmọ́ lè jẹ́ wòlíì ẹ̀mẹ́nu súnà bí yẹn lè jẹ́ wòlé ọlọ́run ẹnìkan ẹni ọba àwọn àlùfáà lẹ́ni ọba jìyàn pé nìkan lè jẹ́ wòlé kọ́lá kìí sún súnà nínú tó gbọdọ̀ máa ń gbénu súnà ànábì nígbà ọlọ́run á dá àwọn kan lọ́lá fún rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ wọ́n tó lẹ́yìn dání tó lẹ́yìn ni wọ́n jìnnà síra wọn o tẹ̀fẹ́tẹ̀fẹ́ ànábì ẹsẹ̀ gbẹ wòlíì o ànábì ẹsẹ̀ gbẹ afá kan o ànábì ìṣẹ́gbẹ́ ẹni ọlọ́run kan o ànábì ìṣẹ́gbẹ́ ẹni ọlọ́run gbà fún kan o mọ̀jà tanra wa o ńgbà ọlọ́run bá wa sọ fún ànábì pé àní mọ̀wí jẹ́jẹ́ declare fún wọn pé ẹ mọ̀ wá bá mi pé bíbó lọ́la yín ó rí o ìgbẹ́nu àlùkòrá ni bẹ́ẹ̀ bọ́lọ̀mbá ní ká ànábì òwú bá wọn lẹ́nìkan wàá pọ̀ mọ́ ti ànábì ọ̀ma àbá gbàṣetọ́ níláyé bá ṣe tọ́ ní láyé gbogbo ẹ̀ lànàbì sì ti sọ ànàbì àwọn sọ abẹ́ náà bí ànàbì dá àmọ́ àwọn tẹ́ ní ká má dá lóhùn yìí wọ́n máa wí nǹkan míì tí máa rí bẹ́ẹ̀ ẹ̀ ànàbì ni yóò rí bẹ́ẹ̀ ẹ̀ kàlùkùrá ni dáadáa ni ìbẹ̀nu alùkùrá ni náà pé àwọn àlùjànnú kan bẹ tí wọ́n ń dín ọ̀rọ̀ bọ́ ń sánmọ́ ìbẹ̀nu suratu suratu jinni ní alùkùrá ni kàyí náà ni yastarikuna sama wọ́n máa jí kíni máa jí ọ̀rọ̀ bọ̀ anabi sallallahu alaihi wasallam ọba anabi ti fún wa ní description tí ò rújú rárá wọ́n ní inú ọ̀rọ̀ táwọn àlìjànú yìí tí wọ́n bá wá jí gbọ́ làwọn alábàáṣe wọn collaborators wọn nú èèyàn wọ́n wá ju wọ́n ju díẹ̀ sí wọn anabi ládàáwò ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé bí wọ́n bá wá jí ọ̀rọ̀ kan gbọ́ anabi ló wí o wọ́n wá lọ irọ́ hundred máa òun lẹ́yìn náà lè fi kó sọ́wọ́ mélòó ló wí fún yín tó rí bẹ́ẹ̀ <laughs> mélòó ní ti ń gbé báyìí ní òrìjì òrí bẹ́ẹ̀ mọ́ àmẹ́yọ̀kan ẹ̀tì sọ̀rọ̀ ayé dẹ̀rú ànábì ti wí kalẹ̀ ànábì ní bí a bá rí òdodo kan ọlọ́nà lọ́gbà àwọn láyé rẹ̀ ọfẹ́ fi dán yín wò ni o ìgbẹ́nu alukurani náà bẹ́ẹ̀ pé tó bá di àsìkò kan ẹni ọba wá náà lìjànú tó lóun ó di ọ̀rọ̀ gbọ́ ògùn ńláńlá ńlá tí ó parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ́ńbẹ́ tó dóde àmọ́ fúngbà kan ọlọ́run ló ń wà láwọ̀ ọlọ́mọdé wa wò àmọ́ bí wọ́n bá ànábì ni bí wọ́n bá gbọ́ òdodo yẹn kan irọ́ mélòó ń wọ́n fi gun ó di one hundred and one ni wọ́n gbé fún yín ẹ dákun sí ọmọ rí bẹ́ẹ̀ náà ẹnìkan kan wí kíní kan tó kàn bọ́ sí i níjọ́ kan ọ̀pọ̀lọpọ̀ máa nẹ́bí adámà dẹrú èèyàn ni òsín lọ́hùn mọ́ sí o ọmọ ya àwọn tí wọ́n ti ń pé bákan ẹbí wọn wí fún apá àwọn olóṣèlú kan wọlé jẹ́ ọ̀wọ́lé ẹ̀yìn ò rí yìí mọ́ ẹbí wọn ní kíní kan ṣẹlẹ̀ ńgbà kan tí ò ṣẹlẹ̀ àwọn karùn-ún yìí méjì ń bẹ láàrin mùsùlùmí ń bẹ láàrin àwọn tọ̀hún náà làkàyọ̀ ọmọ ànábì àdámọ̀ wá sí kalẹ̀ pé yín bọ́ bá wí kan lọ́dún mẹ́wàá tó èyí tí ń wí láti gbà yìí tá à ń rí pé rọ́ ni ń kọ́ kọ̀yà mọ̀ pé òkúrọ́ ni àmẹ́ni ọlọ́run ọba nílò ní irú bẹ́ẹ̀ kò ní wàá lómi o níta fi yà lọ bẹ̀ yẹn à ń bọ̀ orí àdéhìí tá à ń ka mùsùlùmí lànàbì wí sẹ́rí gbogbo mùsùlùmí tí ọba ti ṣe àwọn tá a kàkalẹ̀ yìí tí máa yọ ọ̀yàn kó nu Islam fi lẹ̀ ètò kù lórin àwọn láàrin òun àtọ́lọ́run ọlọ́run ni ò fi lẹ̀ bàbá níwà sí kan tó ṣe fún àìmọ́ pàpà ìrọ́lẹ̀ pa ọlọ́run fẹ́rọ̀ ẹ̀mọ́ ṣe jàǹbá ẹ̀mọ́ jalè ẹ̀mọ́ mutí èyí ò nìkan ni ó lè yọ́kùn ní ìsìlámù kọ́dà bí ń ṣe bídíà mo rìpíìtì rẹ̀ níta ń pè ní bídíà lẹni tí ń sin lọ́run lọ́nà tá àdábí ọgbà sin ń ṣe mòlúdì nàbí ò ṣe mọ̀lúdì kò sì pé a ṣe é ṣẹlẹ̀ látòlù kádírì nàbí ò ṣe kò pé a ṣe é ń tẹ́sọ funfun kalẹ̀ ní òun fẹ́ máa ṣàbí kiri ànábì ọ̀tẹ́rú ẹ̀ kò sì pé a tẹ́ àwa náà sì fi àdíra ẹni tí ń tẹ́ lórí àmọ́ ìjókòó nù mùsùlùmí kò kó nù ìsìlámù àkápá àti yọ̀yàn kó nù ìsìlámù àgbàfà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah lọ́n fi Ibn Taymiyyah sànú ayé púpọ̀ gbọ́ ọ̀rọ̀ Ibn Taymiyyah kò sí ìjì ẹ̀ ká tiẹ̀ ní tó gbé àà Ibn Taymiyyah lọ sọ Ibn Taymiyyah yìí ti kú nísìnyí close to a thousand years fourteen forty six làwà yìí seven twenty eight lẹ́yìn ìjọra ní Ibn Taymiyyah kú rahimahullah ẹwọ ẹwọ ọ̀rọ̀ alúùlú Ibn Taymiyyah ní man thabata islamuhu bi yaqin la yazulu anhu illa biyaki gbogbo ẹni tí ìsìláàmù rẹ̀ bá rinlẹ̀ with certainty yẹ̀kí certainty tó dájú táà dájú à ah, mùsùlùmí ńlámà yìí ah, àjọ ń kẹun ni àjọ ń gbàwẹ̀ ni ìbọn tí èmi àní kò sí tó lè remove ìsìláàmù kó lára illa biyaki of another mama kẹfí èèyàn ọ mo rò mo rò pé wọn ń jó nǹkan mo rò kí lọmọ ti ń jó lọ́pọ̀lọpọ̀ ní ọmọ pé ìmọ̀mọ́ àwọn ń jó nǹkan ọmọ ti ń jó bàbá jó tí ọ̀dà tó lè yọ ọkọ̀ nínú ìsìláàmù láti wí wọn o àmọ́ ẹ má má ẹ má ẹ má tẹ̀kẹ̀ with levity kákan máa yọ ọ̀yàn kó nínú ìsìláàmù kùnrin wọn àwọn kan sọ̀rọ̀ kan bí ó ní ọlẹ́nìkan ní ọ̀ lẹ́ni tó pé ìmọ̀ọ́mù ni tí gbogbo ayé mọ̀ pé ẹlẹ́sìn lélẹ́yìí ọlọ́run ó ní kò ní ọ̀hún ni wọ́n á tó ń kírun sẹ́ni tí ò ní ọ̀hún la gbogbo ohun tó wí ni ọlọ́run bì ọ́ ọ̀la ń pẹ́ nìkan ló ló sàkọ́ mẹ́ni yìí o kọ̀ mọ́ àwa sì mọ̀ pé ní yìí èso ló sà gbogbo ayé mọ̀ gbogbo èèyàn mọ̀ bọ́rọ̀ burúkú ni ń wí torí ẹni yìí sàgbàlagbà ń pè lágbàlagbà náà kí ló gba ṣètọ́nì láàyè kó jókòó tì ọ́ sí i. máa fẹnu rẹ̀ dáràn everyday nìtọ́ ma ọ wà kílíà ń ọ̀rọ̀ rẹ̀ pé kọ́ mọ ẹni yìí gan àwọn àwọn bàbá nǹkan mọ́ ò ọ̀dọ́ lẹ́nu ọlọ́mọdé àṣọ kò sẹ́ni irú ẹni yá mẹ́lòmíì náà fún ọlọ́ọ̀ka tíra ńláńlá kan tá à ń pè ní tẹlifíṣù Al-Imam Ibn al-Jawzi ló ṣe ní àwọn àgbàfà mi tunu kí ni tó máa talbisu Iblis ọ̀nà tí ṣètọ́ ní gbà múyàn ọwá sí chapter by chapter chapter kan bẹ́ẹ̀ pé ọgbà afá ibi tí ṣètọ́ ní ti wọlé tọ́yìn ni gbogbo olówó ibi tí ṣètọ́ ní o ti mọ ẹ̀yìn ni gbogbo tálíkà gbogbo alágbára gbogbo ń wá kódà ń gbọ́ débi àwọn àfa àwọn àfọ onífíkíwù ọ̀nà tí ṣètò nílé gbà mú yín ní tẹ́ ní ma tó ìgbọ́rú ọ̀rọ̀ èṣù lókù tẹ́ máa sọ ẹ̀rù kọ́rọ̀ ọlọ́run lẹ́ ń sọ ẹ̀yin àfa aládìífì tìyín ni ẹ̀yin àfọ ntẹ́fsíìrù gbogbo ẹni lè má gbogbo ìgbà ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ ń ṣètò ní ti mú tí ó ma tẹlifíṣù ebèlèsì torí náà ẹni tí ọba ṣe ń tọ́ yọ fóònù mùsùlùmí mùsùlùmí ni o tọ ànábì wa ní musulmi wa ní ìwọ̀ ẹ̀tọ́ mélòó ẹ̀tọ́ ibi tá à lọ ganu kàtàràkà ọ ma fún o mo ní every right tẹnika bá ní is a duty lọ́rùn tiẹ̀ ọ fún ni kọ́ra bẹ́ẹ̀ ń já <laughs> ni o fún yàn lẹ́tọ̀ọ́ rẹ̀ àkọ́kọ́ ẹ̀tọ́ tí ànábì ní gbogbo wa ní mùsùlùmí kan onílọ́run èkejì ẹ̀ kí lákọ́kọ́ rẹ̀ rọ́dù sàlám rọ́dù sàlám bí mùsùlùmí bá sálámà sí ọ gbọ́dọ̀ dá lóhùn táwọn gbígbẹ́ ànábì sallallahu alaihi wasallam tẹ̀lifíṣù Iblis ṣètọ́ ni ti gbá àwọn kan mú mi eléyìí náà ẹ̀rẹ́ èèyàn tó ní ọgbà tí sókòtò rẹ̀ fún ẹgbà ẹ̀rẹ́ ni ẹ̀ sálámà sí ọgbẹ̀nu ti gbúndú báyìí ní òun ṣe àjò àtẹ̀yìn ọmọ ikọ̀ mẹ́lòmíì gan rí kọ̀ká bídíà máa lọ́wọ́ rí ó ti àzúùmù pé bóun ti rí yóò bídíà olúwa sì ní ẹ̀jìnà sí èrò èrò ìṣítánìwó kẹfì rọ́ní nínú bọ̀nì iná bá àdọ̀ bọ́ni ìfìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ mòròmòrò ọlọ́run lẹ́sẹ̀ ni o ẹsẹ̀ ni torí náà àkọ́kọ́ ẹ̀tọ́ tí mùsùlùmí ní lọ́rùn èkejì ẹ̀ oníkẹ́ni rọ́dú àsàlà o ọmọ o ẹ̀ ń já o ẹ̀ já o bàbá sálámà sí ọ dandan ni ìṣe díútì kò ṣe a mùsùlùmí ni ọ̀daràn sálámà rẹ̀ ọlọ́run ní kọ́dà bí àwọn ise èsè mùsùlùmí bá sálámà sí yẹn dá وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها أفاد شيخنا ابن عثيمين رحمه الله ما وتم آيات àwọn ní olúwa ní gbogbo ẹni ọba kìín ẹ̀dàrú kíkí tó fi kíyìn padà bàbá ní kọ́dà bí ẹni tí èsè mùsùlùmí náà bá sálámà sí wa àdàlóhùn àmọ́ àwọn kọ́kọ́ sálámà sẹ́ni tí è ṣe mùsùlùmí ni mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wà sálámà lọ́wọ́ agbẹnutì ẹ̀tọ́ ló fún ni gbogbo ẹ̀tọ́ lọ́lọ́run ó sì gbà lálùkì àmọ́ torí ẹja máa ń tà ń ṣe o hákò ẹ̀tọ́ ni ànábì pé o mùsùlùmí lẹ́tọ̀ lọ gbogbo ọ tí wọ́n ń sálámà sí tọ̀ dáhùn ọ̀ ń jẹ gbèsè o hákò mùsùlùmí alẹ́ mùsùlùmí khamsu wà iyadatul marid ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì márùn là nàbí ká sallallahu alaihi wasallam gba àwọn kan wọ̀nyí ló ti miss láwùjọ wa ti miss ànábì ní kẹ gbọ́pọ̀ rẹ mùsùlùmí kẹ lọ bẹ̀wò ẹ̀tọ́ rẹ ni kò nídìí kọ́ máa bẹ̀yìn kò nídìí káwọn èèyàn rẹ̀ ọ́ sẹ̀sẹ̀ máa ránṣẹ́ sí yín iyadatu al marid gbogbo ẹni ẹ bá gbọ́pọ̀ rẹ̀ a jama masalasi ni a àjọ wà ń bí iṣẹ́ ni a àjọ wà ń lọ ọjà kan náà ni ìyá alámọ́yín a rí wọn a ọ̀rẹ́ wọn jẹ àṣekálọ̀ kí aláàrẹ̀ tọ́rẹ́ ẹ̀tọ́ ni o ráìtì rẹ̀ ni o díùtì ni fẹ́yìn tí ọ̀rẹ́ o gbogbo eléyìí àmọ́mọ́ láwùjọ wọn ò rí yàn mọ́ masalasi wọn ò rí mọ́ náà <laughs> èèyàn wá bí iṣẹ́ òun lọ́mọ tọ́rọ́ lù ọ̀wọ́ jà kọ̀ wá náà nù ìgbésí ayé tọ́lọ̀ ń fẹ́ fáwa mùsùlùmí kọ́ yẹn ìgbésí ayé tó fẹ́ fún wa kọ́ wọn ẹni ọlọ́run fi ránṣẹ́ wa ní wí fún wa yìí o ẹlẹ́ẹ̀kẹta wàtíbáàrù jànáìs wàtíbáàrù àjànáìs àkùgbẹ́ni ọba gbọ́kọ́jọ́ tiẹ̀ pé tọ́sálàìsí tó kú dandan ní kẹ́ lọ bí jànáza rẹ̀ àṣẹ́tọ̀ ni àṣẹ ráìtì ẹni ó kú ni wọn ọ̀gbọ́dọ̀ máa ṣẹ̀ṣẹ̀ retí invitation ìgbé sópè mi ni ẹlòmíràn ni sópè òun ni táwọn ọmọ rẹ òun ọmọ nọ́mbà àwọn tí wọn pè òun kò nídìí o bọba mọ ẹsìn rẹ ọba gbẹsìn rẹ yé o ẹni muslim ẹni muslim ìmáàni rẹ ga ìmáàni rẹ kúrú ṣé kì í kó nù kíni èkó nù islam ẹ sì má yọ̀yàn kó nù islam pẹ̀lú dáwò òun ni Ibn Taymiyyah kìlọ̀ fún gbogbo wa kí ni mo ní Ibn Taymiyyah rí ẹni ìsìláàmù rẹ̀ sátẹ́yìn kò sí tó lè rìmúvù rẹ̀ àfi sátẹ́yìn kò sí nothing except certain ẹni ọdájú pé mùsùlùmí ni àbí kẹrí ń tọ́ da yín lójú o torí lè tí mo wílẹ̀ àní ọmọ ẹni description rẹ̀ fi hàn pé kò sí kí ni <laughs> kọ̀ mẹ́ni tí ń wí ń sì ń pè lólóòsà gbé ṣètò ọ̀nà olówà o gbẹ̀yìn olú ọlọ́nkọ́ ikọ̀ ọkọ̀ sànú àwọn náà gba àwọn tí ń kó sí wọn lọ́wọ́ náà iná ìfìlà ká yín lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀dọ́rú èyí tó ń wí o ọ̀rọ̀ dáwà tànẹ́bí ọ̀dọ́rú yín o máa fàlàyé sí yẹ̀yẹ́ máa fokú sí yẹ̀yẹ́ dáwà nẹ́bí kan o àwọn ń gbé òkú lọ́jọ́ kan ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá ń gbé òkú nígbà ànẹ́bí bá sáré dìde nǹkan ló kù yìí àwọn sàábẹ́ wá rò pa nẹ́bí ọmọ ìrìnà innaha janazatu yahudi innaha janazatu ẹrù pé èèyàn gidi ni yahudi ni <laughs> yahudi lẹni ó pin ànábìlẹ bẹ́ẹ̀ mi ní ń bẹ lọ́rùn ẹ̀ sallallahu alaihi wasallam ìsìláàmù náà bí ẹ ti gbé ti ń wá kí mùsùlùmí ọgbọ́ pé ẹnìkan kú mùsùlùmí a kára kínú rẹ̀ ọgbàjẹ́ ní kọ́sàdúrà fún ni tí ń jẹ́ ìsìlámù kọ́dẹ̀ ń jẹ́ ìṣe mùsùlùmí ànábì rí ànábì respect yá ikú lọ gba ilé yìí torí náà ara ń tí mùsùlùmí kọ̀ọ̀kan ní lọ́rùn mùsùlùmí kejì onígbọ́ bá gbọ́ kó sí wọ lọ́ọ́ bá wọn pẹ̀lú kíni jàmíàzà rẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eléyìí ti ń change níjọ́hun àwọn èèyàn bí wọ́n bá gbọ́ pé nìkan kú ní tí wọ́n máa béèrè ní pé jọ wọn parí àdúrà jọ wọn parí àdúrà kọ́dà bẹ́ẹ̀ lómi ìbẹ̀lẹ́gbẹ̀ẹ́ ibi tí ẹni wọn kọ̀ mọ̀ pé èèyàn máa lọ kí èèyàn ti yàtọ̀ nísìnyí o alhamdulilayi ara ti ń fún wa ní ìró dùnú pé bàbá tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn padà gba súnà yìí náà òun lẹsìn eléyìí àwa lè pàtàn rẹ̀ ten fifteen years ago talẹ́gbọ́ ti ń kéde pé <laughs> ọbẹ̀ jẹ́ jànáza ẹnìkan nàìjíríà bọ́yọ̀ lè wà nílẹ̀ haúsá o àmọ́lẹ̀ yorùbá yìí kò sí mọ́sálásí náà làwọn ìmọ̀ọ́mọ́ àbáwọn bíi mẹ́wàá àbáwọn mélòó kan náà ti tẹ́lẹ̀ ó ti di gbójú títì nísìn òdùdí gbé ayélujáfún bí o lè gba àwọn èèyàn fíìdì ní ẹja lọ bó sì ti orí náà nù ẹ̀tọ́ ni ìlànàbí wí sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ gbogbo ibi tẹ́yìn náà tí kárí ẹjọ́ kárí èyí tí òkú tẹ́ jẹ òkú nù ẹ̀rí àmàlà àtẹwédú lẹ́yìn rẹ̀ ẹ̀wọ̀n ọ̀jẹ̀yìn lẹ́yìn o ọ̀wọ̀n ọ̀mà sí yìí o ọlọ́run ọ̀ràn yín lẹ́yìn o ọlọ́run ọ̀ràn yín fi dá o èyí tó ọ̀ràn yín ni ẹ mójútó ẹ ṣàánú rẹ̀ ẹ kírun sí i la ẹ sì pẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá fún ẹ̀jẹ̀ ń gbèsè o ẹ̀jẹ̀ ń gbèsè o hapo right right ìlànà gbígbé ọdí mélòó fìdí mẹ́ta wà ìjábàtú dàwà wà ìjábàtú dàwà ẹ̀tọ́ ẹlẹ́kẹrin a bínú èèyàn bá dùn tó pè é pé ẹ wá bá ń dunnú àṣẹ dandan ni ká lọ dá lóhùn kí wọ́n fún yàn ní invitation ṣe ànábì ní kọ́ dá lóhùn ẹ̀tọ́ rẹ̀ ni duty ni fún wọn ẹ̀já mọ ilé yìí náà kọ́dà bí òun ní tí ó gbé kalẹ̀ fún wa kọ́dà bó somi kọ́dà bó ṣe kíni bó somi àwọn àlùfáà máa ṣe bẹ́ẹ̀ kọ́dà inú àwọn àlùfáà tí àwa bá ní ta kéwú lọ́dọ̀ wọn Saudi kọ́dà bí súdẹ́ǹtì bá pè wọ́n tí ó fún wọn búrẹ́dì wọn lọ tọkàn kan búrẹ́dì pé <laughs> ṣe mo fẹ́ kẹ́ wá bí nǹkan báyìí o wọ́n lọ o torí pé wọ́n gbọ́rọ̀ ànábì yẹ pé wá ìjà abájú àdáwà àkéèyàn péyàn kéèyàn dá lóhùn ẹnu mẹ́jẹ̀mú tí ń bẹ̀ ń bẹ̀ ni pé ẹ̀jẹ̀ a máa gbọ́ ẹ̀sìn yìí o ọlọ́run náà ló ní adẹ́ni ó pè wá lóhùn o tọ̀ bọ́ bá pè wá síbi tọ́lọ́ ní ọ̀gbọ́dọ̀ pè wá sí ńkọ́ ṣe àádàló àmì ìdàló ọlọ́run òwú yìí ànábì òwú yìí ní ọba dá pàtí kalẹ̀ tó pé olórin má dàló má dàló irú yìí ń ká ànábì yẹn dáhùn àmọ́sẹ̀ bí ọlọ́run ti yọ̀ǹda fún mùsùlùmí pé inú òun dùn ń kó ma ní ṣèyàwó ni kọ́dà bí ń sílé wọ́n máa sílé látòjú ayé ànábì náà sọ̀lọ̀ sọ̀lọ̀ ògbó yẹn bá dùn kọ́dà nínú tí lárúbáwá mà látòjú ayé ànábì bọ́bá léèyàn kan tó ti wà nírìn àjò tó dé gá ẹ̀dàkùn ọ̀nkù mi dé àbí dádì mi dé àbí ẹnìkan dé ó lè pè é gbẹ wá bá ń dùnnú kọ láìfi àmọ́ kò gbọ́dọ̀ pè é síbi tí kíni pè ń tọ́lọ̀ fẹ́ o ẹ má wàá pé wọ́n ní kéèyàn máa wọ́n ní dandan ní kéèyàn dáhùn ẹnìkan ọlọ́run ò pé ọ dáhùn síbi ẹ̀sẹ̀ o ẹni ọba ti mọ̀ pé ń ọlọ́run ọ̀fẹ́ ni ó pè ọ sí. èyí ń tó fún ọ ní excuse ị ìbá wà o àmọ́ níta ẹ̀ máa ṣe bí òde yẹn ò dáa torí ẹni ò ní jẹun wá òun náà jẹ wá sí fóun náà àmọ́ ordinary lè lẹ́yìn bá pè wá àfi ká ṣe àfi ká dáhùn ni o ni o ni ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn dáadáa o àmàrírí rẹ o àmàrírí rẹ o àtẹnití mọ́ ma àtẹnití ń ma ẹlòmíì nírọ̀lẹ́ lálẹ́ ni wọ́n tó ń wí fún mi gbá àfàlàmì náà wá ẹni pàtàkì báyìí náà wá wàláyé ẹlòmíì ìmọ̀kẹ́lòmíì wá tí ètò ń ṣe lọ́rin pẹ̀lú wọ́n ṣẹ̀ṣẹ̀ pé ẹnìkan ní ìrọ̀lẹ́ àná ni pé wọ́n láwọn rí yín olóhùn wà bẹ́ẹ̀ ẹ̀ sì yọjú sí mi ò lè rò pọ̀ ẹni ọgbẹ́sìn yìí nù gbà mọ́ mọ̀ pé mi kẹ́ kí n wá ẹ̀tọ́ yín ni gbogbo yín ọlọ́run bá ń san yín lẹ́sàn dáadáa o irú ìdùnnú báyìí ọlọ́run jọ máa pọ̀ ní ọ̀dẹ̀dẹ̀ ń kálukú wa o ẹsẹ̀ ń o ńgbà kéwú débẹ̀ ni o káyà lọ bẹ̀ kọ́dà ìyá wa kan pè mí lánàá nú àwọn ìyá dáadáa àwọn ìyá onípò dáadáa ni wọn láwọn ń gbọ́ lẹ́kṣọ̀ àbúná sí olóṣogbo lánàá ní a máa ṣe wíkílì àdàbò mọ́fọ́ràdì òkè online ni ìyá òun níbẹ̀ làwọn ti gbọ́ pé pọ̀lọ́sọ alárúbẹ̀ sìn mọ́ ìyàwó rẹ̀ ẹ̀yìn wíwá bu náà sí rò ọlọ́run nífẹ̀ẹ́ wọn o ọlọ́run san ilẹ̀ san dáadáa o tọ́ ọdẹ tó mélòó mẹ́rin wàtẹ̀sùmíjú àlàáfíìs àti gbẹ̀yìn bá sín eléyìí náà ti mìís gbẹ̀yìn bá sín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó kí ẹ̀tọ́ rẹ̀ ní èèyàn sin ó ní alhamdulillah kí ni wọ́n wí yarhamukallah òun náà pé yahdikumullah wa yuslih balakum ẹ̀dá kò sí ìwọ̀n ọ̀dájú ó sọ̀rì sọ̀rì ìmọ̀ kàmìlà àti ìmọ̀ wà ní a gathering of Muslims tí mo gbọ́ tẹ́nìkan sí ti ń retí kẹ́ gbọ́ àdúrà yarhamukallah yàdékùn tẹ́ mọ̀ gbọ́ ní pé chẹ́kẹ̀ chẹ́kẹ̀ sorry kini ni ń ṣe wa tàbí mọ̀ yọ sọ́jọ́ sọ́lọ́ àwa ní ọ̀rẹ́ nínú àwọn èbó tí àwọn ń ṣe yarhamukallah bẹ́ẹ̀ i have colleagues i have friends láwọn ọmọ òyìnbó àwọn tá a jọ kẹ́kọ̀ọ́ mbẹ tẹ́sí yé wọn débi pé béèyàn bá ti sín lẹ́gbẹ̀ẹ́ wọn yarhamukallah èwo ń ti wá take care take care sorry sorry ọ̀dà ah, ọ̀dà nínú tí ó yẹ kójú ó tíyàn ní àbá ń jẹ́ mùsùlùmí kọ́ má mà tó kéré yìí sẹ́sì ríbi tó ti ń wọ́bọ̀ láti kékeré ni ẹjẹ́ àfi kọ́ àwọn ọmọ wa àti kékeré ọdún méje mẹ́jọ táwọn ẹ̀gbọ́n rẹ̀ bá sín ó ti kọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ pé ẹ̀yìn ẹ̀dùn sí alihamudulilayi ọ̀yà kílọ̀ yẹ kí wọn náà wí pé alhamdu tí wọ́n bá ti mọ̀ ó ti tánu tí ẹ ti ṣe orí ayérayé fún wọn àwọn náà tó máa kọ́ ọmọ wọn adákùn àmọ́ bàbá tó ń gan pé sọ́ọ̀rì tẹ́kì àníwí kí làwọn ọmọ ọgbọ̀n lẹ́nu ẹ̀ táwọn náà gbọ̀nù ọ̀dà o àdúrà là ń ṣe fúnra wa tá a bá ń kíra wa again kí là nẹ́bí pé right ẹ̀tọ́ ẹni ó sin tó ṣe alhamdulilayi ni kò kí pé yarhamukallah kó ń náà dá ọlọ́run pé yahdikumullah wa yuslih balakum muttafaqun alayhi àdéhùn ńláńlá ládéhùn yìí o ń bẹnu Sahih Bukhari ń bẹnu Sahih al-Imam Muslim. اللهم في سوانا أنفعني وشيل لوري رون فواو وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه